arúgbó ọjọ́ alágbára ńlá atóni ìgbà yóò gbanigbani ọba tó láyé àtọ́bàjáyé o ọba tó lògo kìkì ògo náà ni ó yarí. má jẹ́ kó yà ọ́ lẹ́nu o yà ọ́ lẹ́nu

ọlọ́run ń gbé mi ga ṣé ó yà ọ́ lẹ́nu ni ọ̀rẹ́ má jẹ́ ó yà ọ́ lẹ́nu o. ìlà rírà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyé mi ni májẹ̀mú tó bá mi dó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ṣẹ́ mi o. àbọ̀ mọ ọba tí mo gbójúlé ṣó mọ ọba tí mo fẹ̀yìntì ṣó mọ ọba kábíkà ó là ọba bí dasọ́ bí dire tó mọ ọlọ́run ayọ̀ mi o adófarati o. má jẹ́ kó yà ọ́ lẹ́nu o ṣé ó yà ọ́ lẹ́nu ni. má jẹ́ kó yà ọ́ lẹ́nu o ẹ má gbọ́dọ̀ yà ọ́ lẹ́nu. ṣé yà ọ́ lẹ́nu ni. wípé ọlọ́run pọ́n mi lé ọlọ́run pọ́n mi lé. mi kọ́ ò mọ fáìlì lójú ọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. káàkiri àgbáyé. Oyè oh, lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kódà ṣe tá a sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. tẹ̀sọ́ tẹ̀sọ́ hmm. ó ń kíyín ní tológun tológun ọmọ ń kárúgbó ọmọ ń kómidàn eh. ọmọ ń kọ́mọdé àti àgbàlagbà ajá balẹ̀ ìròyìn kí lọ́ba lọ́ba ó ń kí ládé ládé ó ń kí lẹ́gbẹ́ lẹ́gbẹ́ ọmọ ń lọ́gbà lọ́gbà o bẹ́ẹ̀ ni kí níjọ níjọ hmm. ajá balẹ̀ ìròyìn tìkànnì fresh bí ti ṣe nìyẹn ìṣe rẹ̀ ní ìwà tiwa ni ó ti mọ́ wa lára wípé bá a bá wọlé ká kí gbogbo ẹni tí bá ń bẹ nínú ilé ká sì kí ẹni tó bá wà lájò ká èrò ọ̀nà pẹ̀lú wípé àtúntìdé bá a ṣe é dé o a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ a kú ojúmọ́ mọ́ ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa bí òní yìí bí tún ti ṣe ọjọ́ àbámẹ́ta lákọ̀tún hmm. tó ṣe wípé ọjọ́ èyí tí ṣe ọjọ́ ológun ọjọ́ aláyọ̀ ni tó sì jẹ́ pé ayọ̀ ọbẹ̀ tí ń bẹ nínú oṣù yìí ìdùnnú bẹ̀ tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí àlàáfíà bẹ̀ tí ń bẹ nínú ọdún yìí ìní ọ̀jẹ̀ ti gbogbo wa pátápátá àtúntìdé bí ìṣe wa nìyẹn hmm. ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló bá wa wá sóde o lọ́wọ́ tèmi Saturday Punch ń bẹ ń bí Saturday Sun náà wà Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P. Táyọ̀ ọkùnrin àti táyọ̀ obìnrin. àdé táyọ̀ táyọ̀ àtúbẹ̀yìn náà nínú ayọ̀ ni hmm. nítorí wípé bí àwa ṣe wà níhìn a mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ṣe wà níbi tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́ wa ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ojúmọ́ tó máa ń là á mújepo ilẹ̀ tó máa mújẹyọ̀ lẹ́ni a tún ṣe bẹ́ẹ̀ a tún jẹ mádùmádù bàbá oyin ni o ènìyàn ti ṣe ọjọ́ kejìlá ejigbedi ọ̀la iná ọbẹ̀ Èdùmàrè ó lànà rẹ̀ kan kó wà wá o oṣù kẹta tá a wà yìí gbogbo tá bá ta síbẹ̀ ọbẹ̀ Èdùmàrè ó fi àlùbáríkà já fún wa ni o ọdún twenty twenty two yóò tù wá láà kólẹ̀kólẹ̀ wọn ò sì ní fi tà wá tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tòun tẹ̀bí tara ṣètùtù ọlọ́run ọba náà látún kò lé lọ́lé ní atún ti mm. dénú o bá a ṣe ń kí ládéládé là ń kí lóye lóye mm. tóyún nútà sẹ́ẹ̀dí òun là ń kí nílẹ̀ yìí títí tó fi kárí gbogbo àgbáyé o ọmọ yín ló wá ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ́ yín fáyọ̀ oyè tayo ọ̀làdìmẹ́jì MC Ansom náà ni agúnrégé elédè mo tún ṣe é ládùúrà yóò mọ agúnrégé fún wa ni o lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi fèrè ayọ̀ iná ni mo fọ́ tayọ̀tayọ̀ báyìí ni ẹ mọ̀ bá ní fe gbọ́ ẹ̀mí ti ayọ̀ ẹ mú fresh ló ń pè bí one zero five point nine ilé orin níbi tí a rin kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín ètò tó ti máa rin kíkìrín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo tèmi ò tẹ̀ tí ó ká bẹ̀rẹ̀ sí sórí àgbàgbé kẹ́ ẹ láǹfààní àti gbọ́ ní Ìbàdàn láwàyé nílé Olúyọ̀lé ìlú ti gbé onílẹ̀ títúgbe àjèjì táyọ̀ mi tí wọ́n ti run oníkọ̀lọ̀ méjì rẹ̀ ah, ah, ah. bẹ̀rẹ̀ sinimá já àkórí ìròyìn sí. chai chai chai chai chai ooo oh. àbí kọ́lọ̀ méjì sí mẹ́ta ni kọ́lọ̀ rẹ̀. máa wò ó dáadáa. <laughs> ìwọ náà fìlà alárànbarà rà tó dé. àti àbámú kíní kan tí n ó fi borí mi torí orí ọ̀rọ̀. bàbá wa gèlè tó bá bá sọ kàlánkìnì tó. ẹ màmá òwe gèlè sí ni ó kúkú mọ̀ ìpè oríṣiríṣi gèlè níbẹ̀ lè mi àwọn tó wọlé rí kó tó lè wí kó lè jáyé ah. ọgbọ́n kádàmọ́ ní méjì. nígbà náà lé olúyọ̀lé mm. kábíyèsí lánàá bàbá ṣe bẹ́ẹ̀ bàbá gbàdé o bàbá gbàdé o bàbá gbà ọ̀pá àṣẹ o. bàbá gbàdé bàbá tún gbà ọ̀pá àṣẹ hmm. òjò òtura ó sì tẹ̀lé lálẹ́ àná. ó sì tún rọ̀ lálẹ́ àná mọ́kànlá lójó ń bẹ̀rẹ̀ mo ní yé eh. láìla ẹ gbogbo gbogbo pọ̀pọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ pọ̀pọ̀ ládàtàárọ̀ ládàtìgbẹ́ tán Ọlọ́run fàṣẹ sí mi wípé lásìkò tí Olúbàdàn tuntun tí wọ́n hmm. gorí àlééfà wípé ìtura hmm, lọ́ba òkè ó fi jíǹkì gbogbo wa nínú Ìbàdàn tó dùn mẹ́rẹ̀ẹ́rin àgbọ̀nlá yé. tó fi já wípé ní ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune eléyìí tó jáde láàárọ̀ tòní ojú ọ̀gbagadè gangan níwájú ni wọ́n fi sí i ọ̀rí fọ́tò ni ọba rèé tòun ta dé yìí ọ̀rí gómìnà mm. ṣèyí mákindé òun náà fọ ọ̀pá àṣẹ èlé bàbá lọ ẹni wọ́n fi sí ojúde tí mò ń wò yìí o fìlà pupa ni gómìnà dé sí orí agbádá tí wọ́n wọ̀ kábíyèsí wọ́n sì gbé adé lé orí wọn tún gba ọ̀pá àṣẹ. ọ̀dà bẹ́ẹ̀ ló ṣe rí. wọ́n ní igbákejì ààrẹ mm. àtìkù abubakar àwọn gómìnà ọ̀ọ́ni aláàfin sultan àti àwọn èèyàn pàtàkì pàtàkì ni wọ́n gbẹ́jú sílẹ̀ ìbàdàn nígbà tí ọba ń gbàdé lánàá òde yìí títún gba ọ̀pá àṣẹ. bẹ́ẹ̀ ni ìlú ìbàdàn gbàlejò lánàá hmm. gẹ́gẹ́ bí ó ti ṣe jáde nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wa wá sóde ẹni tí ò débẹ̀ ni ò lè mọ ń tà ṣe nítorí wípé ìlú ìbàdàn ó kún kẹ́kẹ́ ó kún fọ́fọ́fọ́ ah. tójú létọ̀nà ẹ̀bùrú ìlú ìbàdàn hmm. lánàá iná ni ọgbà àlejò àwọn èèyàn pàtàkì pàtàkì láti wá jẹ́ pé ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun tí ó gorí àlééfà láti ṣe ẹ̀yẹ fún un ẹ ń bẹ nínú ìwé ìròyìn èyí tí ó jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tí ọba wa wá sóde gbogbo àwọn tó wà àtàwọn tí wọ́n wà àtàwọn tí wọ́n ránṣẹ́ ìkíni kú oríire ẹ gbọ́ ò nínú ìwé ìròyìn tá a pè ní ajá balẹ̀. ṣàwárí eléyìí tí wọ́n tún kọ tó náà tún rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ lójúde ìwé ìròyìn Saturday Vanguard láàárọ̀ tòní ibẹ̀ náà mọ̀ ni wọ́n ti pé ààrẹ ilẹ̀ yìí tó ń ti àwọn èèyàn rẹ̀ kan tó súnmọ́ wọn ni wọ́n fẹ́ lọ ṣìdéédìí kí wọ́n jókòó kí wọ́n ṣiṣẹ́ lórí bí gbogbo ẹ̀ bí ó ṣe tọ́ tòun bí ó ti ṣe tọ́ dáadáa ni o lórí ta ni ẹni ọ̀hún tí ó wọ bàtà tí ààrẹ bá fẹ́ bọ́lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ìlú London ni wọ́n ti fẹ́ lọ sọ́kúnná ojúde ni wọ́n fi ìròyìn yẹn sí ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Vanguard lódìdí ìròyìn wà o. nínú ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní ìròyìn kan náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú agbo ètò ẹ̀kọ́ ẹgbẹ́ asuu wọ́n wí pé sẹ́rí ìjọba àpapọ̀ wọn ò tiẹ̀ fi ìfẹ́ kankan hàn sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ iléèwé tọ́jàmọ́ ti fáfitì tìjọba wọn ò fìfẹ́ hàn sí mọ́ o ló jẹ́ dàbí pé wọ́n ń fìyà jẹ àwọn olùkọ́ni níbẹ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílé ìwé gíga fáfitì nílẹ̀ wa Nàìjíríà ojú ìta gbangba ìwé ìròyìn ti the punch ńbẹ́ńbẹ́ àmọ́ lójú ìwé karùn-ún bẹ̀ láti jẹ iṣẹ́ yẹn fún yín dáadáa. ṣe rí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú fàǹfà eléyìí tí í ṣe lọ́gbọ́lọ́ láàrin àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà INEC tóun ti ẹgbẹ́ ọlọ́wọ̀ nílẹ̀ yìí All Progressive Congress APC wọ́n ní ọ̀rọ̀ ti yàbá méjì ọ̀yà pọnagan láàrin àwọn méjèèjì o bó ṣe jẹ́ pé wọ́n ní wọ́n ṣe é lálàyé wípé tó abẹ́ ẹ̀ wá gbọ́ bí o ẹ̀yin ẹgbẹ́ òṣèlú APC INEC ní bá wọn wíhùn ó ní ẹ nílò ọjọ́ mọ́kànlélógún gbáko eléyìí tí ẹ fi ṣe lálàyé pé tó a fẹ́ ṣe ìpàdé àpapọ̀ ẹgbẹ́ láti yan olóyè tá a mọ̀ sí convention yìí o INEC ló wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ APC ní ní kíni àwọn tó jẹ́ wípé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí táwọn ti mú un iná ni àwọn mú o èyí táwọn mú òun náà sì làwọn mú báwọn ó ti ṣe ṣe òun náà nù ní à ń bọ̀ ńbẹ̀ ojú karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà. ìjọba àpapọ̀ sọ̀rọ̀ sókè nínú ìwé ìròyìn ti Saturday Sun ojú ìwé kẹta ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìròyìn tá a wú yẹn náà kàn kó sí ojú ìwé kẹrin nínú ìwé ìròyìn ti The Punch o nígbà tíjọba àpapọ̀ wípé pẹ̀lú ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ òun náà ni àwọn fi yọ owó òrànwó epo àti iná ọba wọ́n pè mí yìí tó ń bọ̀ o kẹ́ ẹ̀ mọ́ retí àwọn ọ̀nbẹ nínú ìwé ìròyìn méjèèjì tó bá èmi wá sóde. ṣe ní ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú bí ṣe ń lọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn iléègbìmọ̀ asòfin èkó wọ́n pé ẹ̀yìn sanwó-olú gómìnà pínlẹ̀ náà ó ní àwọn wà gbágbáágbá o gómìnà wa ti fọ̀rọ̀ léde ó ní àhà ẹ̀yìn èèyàn ibo lẹ ti rí wípé MC Olúọmọ ni mo pé yóò jẹ́ olórí fún àwọn ikọ̀ èyí tí ó máa mójútó ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ojú ìwé keje ìwé ìròyìn Saturday Vanguard ibẹ̀ ni wọ́n ti yànnàná ìròyìn sí o. nínú ìwé ìròyìn tí ó ti Saturday Sun ọ̀rọ̀ MC Olúọmọ tó wí yẹn náà hmm. ọ̀jẹ̀ yọ̀ ń bẹ̀ nígbà tí ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ò tiẹ̀ àwọn ò recognize rẹ̀ rárá o wípé náà ni ó jẹ́ aláṣàmójútó ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ètò ìgbòkègbodò ọkọ̀ hmm. tó ń ti àwọn eh, gáràjì gáràjì nípínlẹ̀ Èkó wọ́n pa àwọn ò recognize rẹ̀ èèbó ni ìta gbangba àwọn ìròyìn ti The Punch ni mo ti ká àkọlé yẹn mọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn nínú ìwé ìròyìn ti The tó jáde fún tòní wọ́n yí pé àwọn ẹgbẹ́ ọ̀gbẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ìpàdé wípé káwọn ọlọ́rẹ̀ẹ́ bá ààrẹ lálejò káwọn jẹ ọmọ ibi tí ọ̀rọ̀ ìbàtà ti ń ta ẹgbẹ́ àgbẹ̀ lẹ́sẹ̀ nípa bí ìyà ṣe ń jẹ àwọn àgbẹ̀ nípa nǹkan èrè oko wọn tí àwọn fúlàní ń kó ẹran jẹ nínú ọgbà gbogbo ọmọbẹ nínú ìwé ìròyìn ti Saturday Sun tó jáde fún tòní bẹ́ẹ̀ rèé nínú ìwé ìròyìn ti The Punch iná ni ẹni tí ṣe ọ̀jìnì nínú ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè wa nàìjíríà tó tún ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí rí èyàn bàbá olùṣègùn ọbásanjọ́ bàbá wípé kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ tapá yìí o ẹ mhm. tètè lọ rèé mú iṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn òjò tún ti sẹ́lu lẹ o owó ń tá ẹ̀ bá gbìn tọ́jà nǹkan òjò nǹkan òjò hmm. tí nǹkan èrè oko tí ó fi pọ̀ yamọ̀ra láàrin ìlú ẹ tètè lọ rèé mọ́ gbin ewédú gbin àgbàdo hmm. gbin ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé a sí ojú ọjà ẹgbẹ́ ìròyìn eléyìí lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Saturday Vanguard ni o àbá sì wá rí bí ìgbà tí ó jẹ́ ìròyìn ọgbẹ̀nu tán tọwọ́nú ajá àbálẹ̀ wọ́n pé ìjọ Anglican wọ́n mọ̀ ti júwe ilé fún òjíṣẹ́ Ọlọ́run kan wọ́n nítorí kíni wọ́n nítorí pé bàbá obìnrin kan tí ó wá ìrànwọ́ wá sí ọ̀dọ̀ wọn hmm. wọ́n ṣe ní rẹ̀gẹ̀dẹ̀ fín ah. wọ́n ní èdè àbánu tí wọ́n fi ní tọ́ bàbá ẹgbẹ́ra pa á ẹ máa relé yín o àfẹ̀yìn nínú èjì. jọmọ iṣẹ́ ìránṣẹ́ ilé tẹ̀ ń jẹ́ yìí hmm. ẹ ti ń jẹ kọjá ààyè kọjá ẹni a fi àmì ròyàn ó ti ń lọ bí ẹni àmì olóògùngóróde tí ọjọ́ ra wọn. ok ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ká já a sí bá a bá padà dé ká bẹ̀rẹ̀ sinimá fún yín lódìdí àwọn ìròyìn lórí ìròyìn ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. àyànmọ́ tí adẹ́dà ti kọ ni nítorí orí tí ó dádé nu agoro rẹ̀ ti yọ wá bẹ́ẹ̀ náà ni fọ́ọ̀nù tí ó lè jìgbà lẹ̀kẹ̀ aláìlúwà ọba sẹ́nẹ́tọ̀ dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùn mádékejì èmi jagun balógun lẹ́bàdàn olóyè táíwò ìgè àkàndé tagbolé àfọlábí àkàndé ọdúnlámi olóòṣà oko nílẹ̀ ìbàdàn ń bá yín dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá tó gbé yín dépò àwọn tó sẹ̀yìn lẹ̀ eyín ní ipò olúbàdàn tilẹ̀ ìbàdàn ẹ kú oríire o kábíyèsí aláyélúwà ọba sẹ́nẹ́tà dr mohud ọlálẹ́kan ìṣọ̀lá balógun ewé àpẹlẹjà kẹpẹláyé fọwọ́pawú fèrèkìjòbè ewé erelẹjà kíre gbogbo kódà wọlé ìbàdàn pàtó àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ kára ó tutù lórí tẹlẹ́mù lásìkò tí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ilẹ̀ ìbàdàn àti gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ àmàkù àmójúbà olùbàdàn tuntun olùkéde olóyè táíwò ìgè àkàndé jagun balógun ilẹ̀ ìbàdàn lórúkọ gbogbo ẹbí afọlábí àkàndé tagboolé ọdúnlámì olóòṣòko nílẹ̀ ìbàdàn. ti pọ́ńpì ní àwọ̀lú ìbàdàn gbọ́dọ̀ jẹ̀jì kí afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́t ṣèṣì lẹ́wà tó wà mọ́níyà. àtìlágùn gbé mọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. táwọn àwa rẹ̀ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ̀. abẹ́ ò ti ra yè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. tí pọ́ǹpì wà nọ́mbà twelve. ọl aladoku street by a plus guest house àrí avenue ní bodijà ìbàdàn ẹ tún lè pè zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ retí ti dé. àní ìbá tí pọ́ǹpì concepts developer that cares. gbogbo ìbàdàn. yàtúbà ó fúnlẹ̀ bá orí tí ó bá jọba láyé inú agogo dẹ ní ti wá ọrùn tí ó bá sílò ìjìgbà lẹ̀kẹ̀ láti inú agogo dẹ náà ni à ń dáwọ́ dùnú fún tìgbàdé ọba wa tuntun olúbàdàn alẹ́ ìbàdàn kejìlélógójì ọba moshood ọlálékan ìṣọ̀lá balógun èyí gan ló fà á tí mágàjí ilé magana ìsàlẹ̀ bòde nílùú ìbàdàn mágàjí àlàbá adéoyè bọ́lárìnwá tó fi ń dáwọ́ dùnú pẹ̀lú gbogbo ògbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn gbogbo àgbà oyè pátápátá gbogbo mágàjí àtàwọn baálẹ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn lọ́kùnrin àti lóbìnrin a kú oríire bẹ́ẹ̀ la sì ń kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé kó àfọmọnìyàn ṣe ìlú ìbàdàn ò ní bàjẹ́ o yóò máa dùn sí ni àbòyún ilé kí wọ́n máa bí wẹ́rẹ́ lásìkò bàbá wa olúbàdàn tuntun pẹ̀sẹ̀ báyìí ní ìrọ̀ kókò lágbàlá mágàjí ilé mágánná mágàjí àlàbá adéoyè bọ́lárìnwá ló ń fìkéde yìí síta lórúkọ gbogbo ọmọ ilé mágánná lọ́kùnrin àti lóbìnrin mágánná orílòògùn mágánná orílòògùn mágánná oríjàjò ògùn lọ ilẹ̀ ìbàdàn á gbè wá o. ìbàdàn ó nígbà tí ọlọ́run dá ìkólọ Síónì padà àwọn sì dàbí ẹni tí ń làálàá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àròtọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò sacred gold real estate. ramadan promo Twenty one twenty five percent tí o ní bayobayo nínú. ilé iṣẹ́ alájà jẹ́ wa góòlù tó ń talẹ̀ rọlẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. twenty five percent ramadan promo promo blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o kò ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákó ládojúkọ express farmland tó wà ní mapaki university eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pẹ̀lú ilẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn promo ń lọ lórí gbogbo ẹ̀ ayọ̀ ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń yẹn náà. gbogbo ẹni tó fẹ́ ra lẹ̀ lásìkò yìí. ẹ sọ̀rọ̀ fáwọn kan sango real estate secret go real estate wọn nílé àtìlẹ̀ ń bàdàn. èkó àti kákàkiri lẹ̀ odua. láti jàǹfààní twenty five percent ramadan promo tó lọ lọ́wọ́. ẹ máa bọ̀ lọ́fíìsì wa wà ní rainbow bus stop along Iwo Road Ọjọ́ expressway tàbí number forty four Kulani street grammar school bus stop Ojodu Lagos telephone zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti ají twenty twenty two àwa náà ní kẹ́tẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè apẹtẹ sí àwọ̀tán níjọba ìbílẹ̀ ìdó pé ó dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró lórí afárá apẹtẹ samog ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí fún àtúkọ̀ afárá náà èyí wà lára àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn èrèdí ni kíkọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ tí omi ń forí rẹ̀ látàrí èyí a ó ti afárá odò alápàtà tó wà ní apẹtẹ samog pa ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí iṣẹ́ náà máa gbà wá tó oṣù méjì gbáko bí iṣẹ́ náà bá ti ń lọ ọkọ̀ àti ọ̀kadà tó ń bọ̀ láti àwọ̀tán yóò gba ìyànà kílíníìkì wọlé sí pápá dúró tolú tí wọ́n sì máa jáde ní ìyànà kọ́lónì lọ síbi tí wọ́n ń lọ àwọn tó ń bọ̀ láti Sango Ìjókòdó Ìbàdàn polytechnic máa gba ìyànà ọjà wọlé sí ojú ọ̀nà pápá dúró tolú láti jáde ní ìyànà clinic lọ síbi tí wọ́n bá ń lọ òpópónà tẹ̀sán àwọn ọlọ́pàá náà wà fún lílò láti wọlé àti jáde bákan náà ni a ti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá arọ gbogbo olùgbé agbègbè yìí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà yìí láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè gbajúgbajà wọ́n ti wà tipẹ́ ẹ̀ka lóríṣiríṣi òtítọ́ inú náà fi ń tajà man ọ̀gá màsà. Gasland ilé-iṣẹ́ tó lóko tó ṣe gbẹ́kẹ̀lé nípa títa gáàsì ìdáná àti gbogbo èròjà ẹ̀. wà á ti máa gbọ́ ẹ̀ka ilé Gasland míì ti gbọ̀rẹ̀gẹ̀dìgẹ̀ sí agbègbè Samonda UI road ńbàdàn ó kọjá bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa ní Samonda Bódìjà Àgbòwó Ajíbọ́dẹ Sango Olóròró Poly road àti gbogbo agbègbè tó súnmọ́ Gasland tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú fífi òtítọ́ inú tajà ní gbogbo ẹ̀ka wa pátá ti dé sí agbègbè Samonda gáàsì tá a kún dáadáa dára àti àwọn cylinder tó jojúlówó lóríṣiríṣi àwọn accessories bíi hose camp gas cylinder pressure valve àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀máa rí ní gasland samoda plant lówó tí ò ga jara lọ. gasland ilé-iṣẹ́ tó láàmìlaka nínú kẹta gáàsì ìdáná àtàwọn èròjà ẹ̀. gasland ọ̀gá ni màsà àdúpẹ́ àtọ́pẹ́dá o àdúpẹ́ àtọ́pẹ́dá. ọpẹ́ olóore àdáàdá tán iléeṣẹ́ design breaks homes and property à ń fẹ̀mí ìmoore hàn sọlọ́run ọba tó jẹ́ kó máa ṣeé ṣe bákan náà la sì tún dáwọ́ dùnú fún ti ìgbàdé ọba wa tuntun olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun olúbàdàn alẹ̀ ìbàdàn kejìlélógójì lásìkò tìyín kékuó máa ké bí eku káyé ó máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn kó máa fọ̀n bí èèyàn kálábòyún lé kí wọ́n tọwọ́ àlàbọ̀ sùn kí wọ́n fi pa ọmọ lára iléeṣẹ́ alálùbáríkà ni táwọn èèyàn ti mọ̀ bí ẹni mowó tí wọ́n ń là kàkà láti rí wípé kọ́níkálùkù kí wọ́n donílé ara tiwọn nítorí wípé kò sí kékeré akàn tí kì í nílé lórí o iléeṣẹ́ design bricks some some property lábẹ́ ìdarí aláṣẹ atolùdarí ẹnjìnìà Tósìn Ṣítù àwọn ni wọ́n ń kí kábíyèsí Olúbàdàn tuntun kú oríire pẹ̀sẹ̀ báyìí ní ìrọ̀ kókò lágbàlá ẹ̀mí yín ó gùn Akim Karim Foundation lecture ẹlẹ́ẹ̀kẹta rú èyí máa ta mọ̀mọ́ tòun tàmì ẹ̀yẹ ìmọ̀rí ìfáwọn èèyàn pàtàkì ní ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ntòkì pọ́pọ́ sọ̀rọ̀ sókè báwo la ṣe lè ṣàmúlò ìlànà sọ̀rọ̀ sókè tí ó fi ṣèso rere nínú ìbò gbogbogbò tọdún twenty twenty three tó ń bọ̀ ìpàdé dìbọ̀gẹ́ jọ́gọ̀ Liberty Road Ìbàdàn lọ́jọ́ Thursday seventeenth March twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ọ̀nàrẹ́bù ṣẹ́gun ògúnwùyí ní ó pàbíyàbídún ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ìyànnà náà ìdánilẹ́kọ̀ọ́ ni ọ̀nàrẹ́ honourable shina pella ọ̀mọ̀wé mutu agbókè mrs yemi taiwo mrs bọ́lá sàrùmí aliu mr tẹ́jọ́ ajíbówó honourable sikiru sọ̀dà olùgbàlejò àgbà ní ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ mon ọ̀gbẹ́ni akim karim olùdásílẹ̀ akim karim foundation ní o máa kí gbogbo wa káàbọ̀ ń bẹ̀ àpéjọpọ̀ tó kún fún ọgbọ́n tòun ìmọ̀ ìjìnlẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ akim karim foundation ẹ jẹ́ ká jọ péjú síbẹ̀. bàbá mi ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ kí lè rógòlò dalẹ̀ o. seventy two hours ní mẹ́síkà àkọ́kọ́lélẹ́ ní twenty twenty two power and air àkórí tí ọlọ́run fún prọfẹ̀tà Táíwò Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. csc máa jẹ̀mú àánú gbogbo aládùúwà. wọ́n yà ká gbójú wa kú ọ̀la rẹ̀ ni béèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wàá darapọ̀ mọ́ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ friday eleven ní sunday thirteenth march. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwa. bukola ajé adéṣẹ́wọlé jésù. ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀. yẹmi david látàbúlẹ̀. kání ológun ara. prọfẹtà ìwọ òjò bàbá ìṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yáni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. láti wọ́rọ̀dù ń bàdàn. bó ti já ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀sẹ̀ jẹrẹ ní mẹ́síkà ní kẹ́ ẹ máa bọ̀. bàbá ti wọnú àdúrà. láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven. ọjọ́ monday ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. wà á gbàgbà ọlọ́run tó máa sọ́pọ̀ mọ́ ìrànlọ́wọ́. orílẹ̀ ìbàdàn lọ́dún ìrọ̀lẹ́. gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ìlú ìbàdàn èmi ẹ̀ akin olúbadé ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ toko tí ọba tó tó wa tá a ní nílẹ̀ ìbàdàn àsìkò wọn yóò tù wá lára o mo wá ń fi àsìkò yìí kí kábíyèsí ọba mahood ọlálẹ́kan balógun ọkùnmádé second olúbàdàn tuntun tilẹ̀ ìbàdàn ẹ kú oríire o kájọ pẹ́ lórí yín kí bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba ó jẹ kó pẹ́pẹ́ lásìkò ti yín yìí èkú akẹ́bí èkú ẹ̀yẹ akẹ́bí ẹ̀yẹ ọmọ èyàn ó sì máa fọ́n bí èyàn ọ̀sẹ̀ méjì tọ́tẹ̀ bàdàdó lẹ́gẹ̀ẹ́lú ọ̀rọ̀ apátámẹ́jà yóò tì í ànílẹ́yìn kábíyèsí ọmọ àlẹ́ oníbùdó ọmọ jogi oró ọmọ sèbédúdú orí ọ̀gá tí ilé ọdẹ kánú oko ọmọ ajókòtò lọ́wọ́ mara kàkà kọ́rọ̀ wù gbèdè ìdí olówù ní nkà ìsọ̀lá bàbá yín ní nígbà tó lówù ọba sọ̀rọ̀ lọ́kọ̀ olówù ó sì ga èmi ẹ̀ dà kí olúgbadé mo tún wí pé adé ọ̀pẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí o. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. ó ti dé ní kẹlẹ́wú kẹlẹ́wú àti múra tán àdúró tán àdúró ní gbangba ní gidigba ní ẹ̀yin náà kúkú mọ̀ wípé ntọ́ bá ti yá kan bẹ́ẹ̀ ni kì í ṣe é pẹ́ mọ́ o lọ́dọ̀ tí wọ́n ń bí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ wípé láǹtẹ̀tẹ̀ yẹn tá ẹ̀ yẹn gangan ọjọ́ tí ń ṣègbéyàwó bẹ́ẹ̀ náà ló ń kàgbọ́ ọmọ ọ̀rẹ́ tiẹ̀ ni ọkọ ọ̀rẹ́ mi nìyàwó. <laughs> ẹni ẹlẹ́ni níbẹ̀ ṣe wá jẹ ìrẹsì tí olóní ìgbéyàwó kẹ́yà wàá kó ọkà tọlọmọ mọlẹ kọ mọ jìnnà síra wọn àyíbó wa ni bẹ́ẹ̀ ni o <clears throat> ọkà ọlọmọ síre a máa yàtọ̀ torí ewédú rẹ̀ a máa nírúnú ìgbà míì wọ́n tún máa fi bíi kọjú ẹ̀gúsí nkankan wọ́n á fi pò ó ẹ̀yìn ẹran tí wọ́n sì máa sábà lò ní ọlọ́mọ tọmọ pé ẹran ògúnfe ẹran ọrọ ògúnfe ni máa jẹ <laughs> kìí ṣe ẹran mọ̀lú àbíkájẹ́ bí ẹran tọ́kì tọ́kì tòlótòló mọ́ sọ o tí ó jẹ́ pé wọ́n ti dín àbí wọ́n bọ̀ ìgbà míì a sì máa bá owó síkì

ẹ jẹ́ ká lọ síbẹ̀ kí ni wọ́n ń wí kí ni wọ́n sọ láwọn ìwé ìròyìn eléyìí tá a ṣe bẹ́ẹ̀ tí a láàárọ̀ tèní Saturday Tribune Saturday Vanguard àti gbogbo ìròyìn tó wáde láàárọ̀ yìí níwèé ìròyìn ni mm. wọ́n kó ìròyìn yẹn fi ṣe àǹkó ìròyìn eléyìí tó ní ń ṣe pẹ̀lú ìtàn eléyìí tó tún balẹ̀ ọ̀rọ̀ balẹ̀ àdìtàn eléyìí tó ṣẹlẹ̀ nìbàdàn ní olúyọ̀lé lánàá wọ́n pe lẹ́yìn tí bàbá ti rólé fún odidi ọdún mẹ́rìndínlógójì thirty six years ọmọ súnkẹrẹ súnkẹrẹ baba mọ̀ tẹ́rìgbàdé lánàá lẹ́ni ọdún mọ́kàndínní ọgọ́rin wọ́n ní balógun ó ṣe bẹ́ẹ̀ ó di olùbàdàn kejìdínní kejìléní ogójì ní ilẹ̀ ìbàdàn wọ́n wá gbé ìròyìn yẹn wọ́n gbé sí ojú ìwé kẹfà nínú ìwé ìròyìn èyí ti jẹ́ Saturday Tribune bí wọ́n ti ṣe ń wí ń bẹ̀ wọ́n ní ìlú Ìbàdàn gba àlejò púpọ̀ jù lánàá nígbàtí ọba Dr. Senator Moshood Ọlálékan Balógun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbadé Olúbàdàn gẹ́gẹ́ bí Olúbàdàn kejì lé ní ogójì nílẹ̀ ti Ìbàdàn lánàá ti ṣe ọjọ́ ẹtì Friday wọ́n ní àwọn ọ̀tọ̀ kùlùlù lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ládéládé lóyè lóyè ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pèsè bìbà síbẹ̀ kábẹ̀rẹ̀ sí ni mo kà á ní ení tere èjì tere wọ́n ní kábíyèsí òkàn gbadé látàn wọ́n ní ń ṣe ló tún jẹ́ pé kábíyèsí tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún gba ọ̀pá àṣẹ látọwọ́ gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ní òkè eléyìí tó jẹ́ òkè ìtàn pàtàkì nílẹ̀ ìbàdàn òkè mọ̀pọ̀ nìbàdàn ibẹ̀ náà ni ìgbàdégbọ̀pá àṣẹ ọ̀hún ló gbé ti gbé wáyé wọ́n ní lẹ́yìn ìgbà tó jẹ́ wípé wọ́n ti parí gbohun gbogbo tí bàbá kú ò ní pèbí iyún nílé lábọ́sìndé àti ilé ọ̀sẹ́ méjì ibi wọ́n ti bọ̀ ọ̀sẹ́ méjì lọ́jà àbá nílẹ̀ ti ìbàdàn wọ́n ní ìgbà náà ni kábíyèsí ṣe bẹ́ẹ̀ tí wọ́n la rèé gba adélérí téńté tòun ọ̀pá àṣẹ wọ́n pé lára àwọn èèkàn kùgbù tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti rí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò láti rí igbákejì ààrẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtíkù abubakar bákan náà la rí orí adé ọ̀ọ́ni tiléfẹ̀ ọba adéyẹyẹ ògúnwùsì wọ́n ní bákan náà ní kábíyèsí ọba aláàfin tìlú ọ̀yọ́ ọba lámìdí ọláìwọlá adéyẹmí bàbá náà wà ńbẹ̀ àrí sultan ti zokoto alhaji muhammed saad abubakar bákan náà la rí èṣù tinúpẹ́ ìyún yàyà abubakar àti àwọn tí wọ́n jẹ́ gómìnà gómìnà táwọn náà pèsè bìbà síbẹ̀ ńgbà gómìnà wa ń gbé ọ̀pá àṣẹ lé baba lọ́wọ́ wọ́n ní gómìnà Ṣèyí Mákindé iná ló pé tó òun mọ̀ kí baba kú oríire òun sì kí gbogbo àwọn èèyàn káàbọ̀ sí ìlú tó lóòrè kàǹkà ní ilẹ̀ adúláwọ̀ tí í ṣe ìlú Ìbàdàn lẹ́ni tí wọ́n tún fi ìtàn tuntun lọ́lẹ̀ òní ní báyìí o òun dúpẹ́ lọ́wọ́ ládéládé lóyè lóyè gbogbo àwọn èèkàn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ ó sì ka àwọn nǹkan tó jẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ tí Ìbàdàn fi lélẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tọ́jẹ́ pé òun náà ló jẹ́ àkọ́kọ́ fún un ibẹ̀ ni gómìnà ti wá ní tó òun rọ gbogbo àwọn ládéládé o kí wọ́n dúnpò ládéládé gẹ́gẹ́ bí bàbá fún gbogbo ìlú kí wọ́n mọ̀ yà sílànà tòṣèlú fi àwọn olóṣèlú sílẹ̀ káwọn ọmọ ṣèlú ìròyìn yẹn gùn gan o táyọ̀ náà ó sì fẹ́ jíṣẹ́ ọba hmm. nítorí náà ẹjẹ́ mi ọ̀rọ̀ ra mú bẹ́lẹ́ ń jábàwọ̀n ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune nìyókù ní sọ̀kalẹ̀ sí. tó bá jẹ́ tìròyìn tó ní í ṣe pẹ̀lú yíyan ọba tuntun nílẹ̀ ìbàdàn lánàá tó mì gbóró títì ó tún ṣẹ́kù sí ojú ìwé keje ìwé ìròyìn ti the punch tó jáde ní àjàbalẹ̀ tòní ọjọ́ àbámẹ́ta sátidé níbi tó ti jẹ́ pé ìlú ìbàdàn ti ṣolúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ọgbàlejò olóko lókì lánàá lẹ́gbọ̀n ti ètò òṣèlú àti ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ lọ́balọ́ba àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba káàkiri ilẹ̀ Yorùbá wọ́n pé bàbí sílẹ̀ Ìbàdàn náà lánàá o níbi tí ó ti jẹ́ pé lánàá òde yìí ni ọba tuntun ló gorí àlééfà nígbà tí ń gbé ọ̀pá àṣẹ àti adéyè lé ọba tuntun ọ̀hún ní orí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní àyín Abíọ́dún Ṣèyí Mákindé tó kéde sẹ́nitọ̀ Ọlálékan Balógun gẹ́gẹ́ bí ọba ìkejìléní ogójì tí yóò jẹ ní ilẹ̀ Ìbàdàn lẹ́yìn ìgbà tó jẹ́ pé bàbá sẹ́nitọ̀ Ọlálékan Balógun ti ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pe lẹ́yìn ìgbà tí bàbá ti jẹ oyè mọ́gàjì níbi ọdún mẹ́rin ó ní ogójì sẹ́yìn iná ni wọ́n sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní tó fi di pé ọjọ́ àná kò bá gbogbo wa lókè pẹ̀ lára àwọn lóko lókè lágbọ́n ti ètò òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ náà ni a ti ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ẹni tí baba tí wọ́n wí ńgbà tí baba gba ẹ̀rọ ẹ̀rìn ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà gan wọ́n ní ṣe ni ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ló mú orin nìbàdàn ni wọ́n bí wa sí o ẹni baba mu lẹ́nu tí wọ́n sì ń kọ́ tí gbogbo àwọn èèyàn sì ń gbé ní ti ìdùnnú ìdùnnú ibẹ̀ náà ni àti rí ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ wa Nàìjíríà ìyún Bọ́lá Ahmed Tinubu ibẹ̀ náà ni a ti rí ẹni tó ti gbà kan rí jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ wa nàìjíríà rí alhaji atiku abaka ibẹ̀ náà ni a ti rí àwọn èèyàn ṣàǹkóṣàǹkó míì ẹni tó ti jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ èkìtì gómìnà ìpínlẹ̀ ondo gómìnà ìpínlẹ̀ ògùn gómìnà ìpínlẹ̀ kano àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni a pé bàbí láti wá ṣe ẹ̀yẹ eh, ti ìdùnnú pẹ̀lú ìyanisọ́yè gẹ́gẹ́ bí ọba tuntun tí wọ́n yan sẹ́nitọ̀ ọlálẹ́kan balógun sí gẹ́gẹ́ bí ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn kódà wọ́n yí pé àwọn orí adé wọ́n mọ̀ pé bẹ̀bẹ̀ bàbí sílẹ̀ ìbàdàn lánàá níbi tó ti jẹ́ pé olúwo tìlú wo ọba abdulrasheed akabi òun náà kò gbẹ́yìn o ọba olúgbó ti ìlú gbó ọba frederick akínrùntán àwọn náà wà níkàlẹ̀ àti àwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba kànrìnkànrìn nílẹ̀ yorùbá wọ́n yí pé nínú ọ̀rọ̀ ìwúrí eléyìí tí ọba tuntun olùbàdàn tilẹ̀ ìbàdàn náà sọ láti kí gbogbo àwọn èèyàn pátá tí ṣe ọmọ bíbí àti olùgbé ilẹ̀ ìbàdàn ìní bàbá sẹ́nitọ̀ balógun tí ṣe olùbàdàn tilẹ̀ ìbàdàn ìní wọ́n ti ní inú àwọn dùn jọjọ o àwọn sì mọ̀ wípé mímọ̀ ṣe àwọn kan ọba òkè náà lọ́ka àwọn yẹ wọ́n wá wípé ìlú ìbàdàn lákòókò tàwọn eku yóò túbọ̀ mọ kébi eku ẹyẹ yóò túbọ̀ mọ kébi ẹyẹ èèyàn ó túbọ̀ mọ fọ̀n bí ènìyàn wọ́n pe baba tún fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tó kù wípé bó tilẹ̀ jẹ́ wípé gbóngbòngbòn ọ̀fẹ́ ṣẹlẹ̀ lágbọ́n ti wípé àwọn kan ni àwọn kọ́kọ́ dàbí gba wípé àwọn gba adé kan lọ́wọ́ gómìnà èyí tí òun náà rebi àgbáre ní ilẹ̀ Ìbàdàn tó sì jẹ́ wípé ààtò àti eégún òtòlò àti tòjògẹ́ iná ni àwọn tó padà fi tó tóun gbogbo tó fi bá sí láyìn bó ṣe ẹ̀kọ́ máa tó láyìn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tó fi padà sípò ní ìlànà ti wípé kí àmúyẹ kó tó dé bá ìgbìmọ̀ lọ́balọ́ba tilẹ̀ Ìbàdàn wọ́n pe Olúbàdàn tuntun ọba sẹ́nitọ̀ ọlálẹ́kan balógun ọwọ́ akànsára sí gbogbo àwọn ìbògbèmọ́ lọ́balọ́ba wípé bí wọ́n ṣe gba àlàáfíà láàyè tí ilẹ̀ ìbàdàn yóò sì wáá jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo àwọn ilẹ̀ yorùbá tó kù láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí gbóngbòngbò kankan o nílẹ̀ ìbàdàn ìfẹ́ àlàáfíà ìṣọ̀kan ìrẹ́pọ̀ ni wọ́n fi ń to gbogbo igun lọ́balọ́ba wọn wọ́n pe olùbàdàn tuntun sẹ́nitọ̀ ọlálẹ́kan balógun lọ́wọ́ yìí pé òun ṣe àdúrà fún gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn wípé àánú òde bẹ̀ láyọ̀ o òun gẹ́gẹ́ bí ẹnìkan gan náà ẹ̀mí gígùn àtàlàáfíà ọba òkè ó sì fi jíǹkì òun gangan àwọn ìpè olùbàdàn tuntun gan mọ̀ tó kan sára sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ abíọ́dún ṣèyí mákindé wọ́n ní bàbá wípé òun ò tiẹ̀ mọ́rú àmúyẹ àti òkọ tóun ọ̀bá fi pé ṣèyí mákindé nítorí wípé ó jẹ́ onílàákàyè gómìnà tó sì jẹ́ pé ọba òkè ó fún ní ẹ̀mí àti mọ́ ṣàtò láàrin gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n pe lákòótán iná ní olùbàdàn tuntun ọba sẹ́nitọ̀ ọlálẹ́kan balógun ló ti wá kàn sí gbogbo ọmọ bíbí àti olùgbé lẹ́bàdàn wípé ìfọwọ́sowọ́pọ̀ yín ń lòun mọ̀ nílò torí pé igi kan kì í dá igbó ṣe wípé kí àlàáfíà ọjọba ní ìlú ìbàdàn ńlọ́jà òun lógún o pológun ẹ̀rí ti ṣekú táṣọ rẹ̀ tọ́jọ́ ọ̀kan oṣù wọ́n pe nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò òun náà kí gbogbo àwọn olókọ́lókì tí wọ́n wá síbi ayẹyẹ ìwúyè ti Olúbàdàn ọ̀hún tó wáyé ní àná tí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò náà tó sì wáá pe àkíyèsí àwọn tó wà lẹ́ka ètò òṣèlú wípé irú àlàáfíà tó jọba nílẹ̀ Ìbàdàn yìí tọ́jà pé bí gbogbo ògbó bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba lórí pé àwọn kan wọ́n yà wọ́n sọ́tọ̀ wọ́n gbé adélé wọn lórí ní bòńkẹ́lẹ́ tí yóò dùn mọ́ àwọn kan nínú ṣùgbọ́n ní báyìí tí wọ́n sì padà gba àlàáfíà láàyè láti jẹ́ kí nǹkan bọ́ sọ́wọ́ ẹni tó wulẹ̀ tọ́ sí kí wọ́n sì padà sójú òpó ààtò wípé bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kí ètò òṣèlú ọmọ lọ ńgbà tó ṣe wípé ara ìyàwó kan ṣoṣo iná ni àwọn ń to aṣọ ọmọ kí ẹgbẹ́ òṣèlú ọmọ wulẹ̀ fi wà nǹkan kan mọ́yà ẹgbẹ́ òṣèlú kan lálátakò àwọn kan ni wọ́n ń ṣètò àkóso lọ́wọ́ kí wọ́n jẹ́ kí gbogbo ẹni tó bá dàbí gbangba wípé ọba wà lẹ́ka ètò òṣèlú láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe wọ́n mọ̀ ń rí orílẹ̀-èdè wa nàìjíríà bí ọ̀kan ṣoṣo tọ́jẹ́ wípé kó lè dáa ẹni gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá wà níbẹ̀ ni wọ́n ń ṣe ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹni tó wá rọ gbogbo àwọn ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá nílùú Ìbàdàn láti fi ọwọ́ sowọ́pọ̀ o pẹ̀lú ọba tuntun kí ohun gbogbo kó lè máa lọ ní ìrọwọ́rọsẹ̀ kò sàì kan sára gan sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́dún Ṣèyí Mákindé fún ọpọlọ ọpọlọ pípé eléyìí tó ní láti lè bá àpẹ̀tù sí wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tí ọjọ́ àná fi kò láyọ̀ àwọn lóko lókì ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ìfinijóye hmm. olùbàdàn tilẹ̀ ìbàdàn tó kò lánàá ti hmm. ṣẹlẹ̀ kejìlélógójì irú ẹ̀ tó fi jẹ́ pé ọba sẹ́nitọ̀ ọlálẹ́kan balógun iná ní orí adé tuntun. gírígìgì gẹ́ngẹ́n gírígìgì gẹ́ngẹ́n kábíyèsí o bá a ṣe ń kúrò láwọn ìròyìn tó ní ń ṣe pẹ̀lú ti orí adé ilẹ̀ Ìbàdàn eléyìí tó kó dùnú bá tonílé tàlejò tọmọ bíbí Ìbàdàn nílẹ̀ yìí tẹ kárí àgbáyé ẹ jẹ́ ká sún sí ọwọ́ iwájú náà ni sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ìròyìn eléyìí tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú ni o wọ́n ní ọ̀rọ̀ ti ń dàbí fàábà méjì fàápẹ́nagán o láàrin eléyìí ti ṣe àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec tòun ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ńlẹ̀ yìí all progressives congress apc lórí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n ń fi léde o wọ́n ní ní báyìí lórí pé a ṣe ìpàdé àpérò eléyìí tó jẹ́ ti àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc fún yíyan olóyè ẹgbẹ́ èyí tí wọ́n ń pè ní convention wọ́n lò náà ní àjọ INEC ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ tákàdá lọ́wẹ̀ tí wọ́n sì fi ṣọwọ́ wọ́n fi ṣọwọ́ ni o sí ìgbìmọ̀ eléyìí tí ó mójútó bí ohun gbogbo bó ti ṣe ń lọ sí ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ṣe lálàyé fún wọn wípé tó bí ọ̀rọ̀ bí ó ti ṣe ń lọ yìí o níbàámu pẹ̀lú òfin eléyìí tí ṣe ti àátẹ̀lé fún ti ní tí wọ́n fẹ́ ṣe wọ́n ní. Ni ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ náà ó gbọ́dọ̀ ti kọ́kọ́ buwọ́lu pé a ṣe convention o níjọ́ báyìí o kó dé ọ̀dọ̀ àjọ INEC kó sì jẹ́ pé ó kéré tán ọjọ́ mọ́kànléní ogún twenty one days ìní wọ́n ti gbọ́dọ̀ kọ́kọ́ buwọ́lu kí wéhùn ó sì ti wà ní iwájú àjọ INEC kó tó di wípé ọjọ́ kò wọ́n ní eléyìí gangan ìní wọ́n fi ń ṣọwọ́ sí ìgbìmọ̀ èyí tí ọjọ́ wípé gómìnà buni tòun sẹ́nitọ̀ John James Àpódòmẹ́rẹ̀ iná ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí alága tòun akọ̀wé àpapọ̀ fún ti ìgbìmọ̀ eléyìí ti mójútó ohun gbogbo lẹ́gbẹ́ òṣèlú APC báyìí wọ́n ní gẹ́gẹ́ bí àjọ INEC ṣe wí wọ́n ní abala kan nínú òfin òun náà ló fi ìlànà ńlẹ̀ pé iye báyìí ni wọ́n gbọ́dọ̀ ti buwọ́ lu ìwé eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí àjọ INEC tọ́jọ́ ọ̀hún tó ti jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ mọ́kànléní ogún àmọ́ wọ́n ní ọ̀rọ̀ ní ti ń jáde o láti ọ̀dọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí àwọn náà tí wọ́n fi ń sọ ọ́ lọ́rọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí ti ṣe ń jáde nínú ọ̀rọ̀ kan eléyìí tí agbẹnusọ fún ìgbìmọ̀ eléyìí tí ó mójútó ọ̀rọ̀ bí ohun gbogbo yóò ṣe lọ fún ti ọ̀rọ̀ convention lẹ́gbẹ́ ọ̀hún gangan tó sọ̀rọ̀ Ismail Ahmed wọ́n ló ṣe é lálàyé fún àwọn oníròyìn lánàá tí í ṣe ọjọ́ ẹtì Friday wípé ṣe rí i ó ní èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́jà wípé gómìnà Bello iná ni ó wà ní ipò eléyìí tí bú ní tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní gómìnà Bello òun kàn ń ṣe bẹ́ẹ̀ ń delé fún bú nìní torí ìdí èyí ńkọ́ àjọ INEC ò ṣẹ̀ṣẹ̀ nílò láti máa sọ wípé ẹ bú ní buwọ́lù kan ẹni ọ̀sẹ̀ débẹ̀ náà Bello ó tún gbọ́dọ̀ buwọ́lù fún ọjọ́ mọ́kànlé ní ogún kankan o ò ní ní báyìí àní àní ò sí o àwọn ti pe àmọ́ ọjọ́ kalẹ̀ lélẹ́yìí tí wọ́n fẹ́ fi ṣe ètò ọ̀hún léyìí tó sì jẹ́ wípé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí táwọn ti sọ pé àwọn fẹ́ ṣeun gan iná ni yóò jẹ́ ṣíṣe o aláwa ń bojú wẹ̀yìn kankan ó nítorí pé Bello iṣẹ́ búni iná ni òun ń delé ṣe ntí búni bá ti kọ́kọ́ buwọ́lù iná ní ká gbà pé Bello náà òun náà torí adelé búni ní Bello ìròyìn yẹn ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà. ọ̀dà kò burú kò bàjẹ́ fi yẹn yàfà sí orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ó dàbí ìgbà wípé ìjọba àpapọ̀ ò ní ìfẹ́ kankan dandan sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìyún tọ́bájẹmọ́ ti iléèwé tọ́jẹmọ́ ti fáfitì ti iléèwé ìjọba iléèwé fáfitì ti ìjọba ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò nífẹ̀ẹ́ kankan sí i ní ó fi jẹ́ wípé gbogbo n ti ń pakasọ lágbọ́n ti ètò ẹ̀kọ́ iléèwé gíga fáfitì ọ̀tẹ́jọba àpapọ̀ lọ́rùn wọn ò fi wá nǹkan kan ṣe sí i ẹgbẹ́ asuu ló wí bẹ́ẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Punch ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ yẹn nígbà tí ń fi ọ̀rọ̀ léde ẹni tí í ṣe ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ asuu lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n emmanuel osodeke lọ́mọ̀ pabi yàbìdún ọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ jímọ̀ ó pokùn bí ọjọ́ méjì báyìí o tí ètò ìyanṣẹ́lódì oníkìlọ̀ eléyìí tí àwọn gbómi rẹ̀ kaná tí ó fi ro wa pé ó ní ǹjẹ́ fẹ́ gbọ́ láti ìgbà tí àwọn ti wá dá mi ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọ̀hún kaná láti ọjọ́ ajé monday ọjọ́ ìkẹńlá ti ṣe oṣù kejì ọdún tí a wà yìí wọ́n pé gbogbo nǹkan ọkàn ṣe wẹ́ lónìí wọ́n pé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ bíi ti wù kó mọ̀ láti jẹ́ kọjá káwọn ó rí àmì ìdánilójú wípé eh, gbogbo tí àwọn ń béèrè fún wọn ò ní pẹ́ jẹ́ kó di mímúṣẹ tàbí pé ojútùú yóò bá tàbí pé kí àwọn fọkàn balẹ̀ pé kò ní í sí ewu kankan wọ́n pe ṣe ni wọ́n bù kẹ́díwọ́ tí wọ́n wà ń wo àwọn báyìí wọ́n pe gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé lábẹ́nu wọ́n ní ṣe ni wọ́n kọ tí ọ̀gbọ́n sí i ní kódà tẹ lórí ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ wa nàìjíríà ìyún Chris Ngige wọ́n ní gbogbo wọn kàn dá a lé ní o tí wọ́n kàn wá sí dán lukù wọ́n pé ṣé ẹ ti wá rí wípé kò sí ìfẹ́ ìdàgbàsókè ètò ẹ̀kọ́ iléèwé gíga fáfitì tọjàmọ́ tìjọba ní ọkàn ìjọba àpapọ̀ wọ́n ní kò wá sí wàhálà wọ́n ní ṣe bí ó yẹ ọmọ tí ń sunkún ó sì yẹ ìyá rẹ̀ tí ń rẹ̀ wọ́n pé wọ́n ń fi àwọn ń ràn náà ni ebe yẹn bá sì ti jáwé sẹ́nu kẹ́ wípé wọ́n fẹ́ rí sí odi ni bẹ́yẹn bá ti tẹ̀rù mọ́lẹ̀ wọ́n fẹ́ rí jẹjọ ni nígbà tí wọn ọ̀bá tiẹ̀ ti wo bí àwọn wà pẹ́ẹ̀pẹ́ fún ti àkókò tí àwọn fi ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí ebi tí wọ́n bẹ̀rẹ̀ fún náà ni pé káwọn ó tún ṣínà bolẹ̀ fún ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gandan tààràtààrà Emmanuel Osodeke ọ̀jọ̀gbọ́n níṣẹ́ o tí ṣe ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ASUU ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pé ẹ̀yin tẹ́ jẹ́ ẹgbẹ́ ASUU ẹ mọ́ tẹ́tíléko ń táwọn ọ̀bà tún padà tún pa lásàmọ̀ lẹ́yìn pé àwọn bá jẹ́ kí ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí kóró wa pè níbi ìjọ méjì péré táwọn fi fúnjọba àpapọ̀ ní gbèdéke òun àwọn ọ̀sọ̀bi táwọn bá tún lọ fún yín tí gbogbo aráàlú ó sì gbọ́ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ọwọ́ àwọn mọ́ o kì í ṣe pé ẹgbẹ́ asuu ló fẹ́ jóńjẹ̀gbọ̀n tó fẹ́ mọ bá ìjọba àpapọ̀ wọ fa ṣe fà á kájà bí kì í bá ṣe pé ìjọba àpapọ̀ gangan ẹni tí wọ́n ń fẹ́ lẹ́yìn àkọ́sù wọ́n fẹ́ rí lẹ́yìn ewúrà ọmọ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti the punch tó jáde fún tòní. ẹ jẹ́ ajá sí i lójú ọjà bá a bá padà dé lágbo òṣèlú á dé ìpínlẹ̀ ọ̀ṣun ẹ gbọ́ kí ni ẹgbẹ́ afẹ́nifẹ́re ń fẹ́ tòun hàn ní indigo à ń bọ̀ ń bẹ̀ náà ajá balẹ̀ ajá balẹ̀. tv ta lè fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ ti lè kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ààrẹ mú kí ló dé tójú ẹ fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí kò tiẹ̀ yé mi mọ́ o iṣẹ́ yìí ti sú mi tí èèyàn tiẹ̀ rówó nídìí ẹ̀ mọ́ ìgbà wo ni èèyàn wà ní padà sóko báyìí. àà àrẹ̀mú wọn níbẹ̀ yóò bá mọbi tẹ́gbẹ̀ tí ń là níṣẹ́ ló máa sáré ku gbọ́nrajìkì iṣẹ́ ti dé èmi ti rí iléeṣẹ́ tó ń talẹ̀ talé tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fáwọn èèyàn tó fẹ́ di aṣojú àwọn iléeṣẹ́ tó ń talẹ̀ talé Raulac Properties Limited ni mò ń perí wọ́n ti gbé àǹfààní yìí dé fún tonílé tàlejò tó ti jẹ́ ẹjẹ̀ǹtì tẹ́lẹ̀ tàbí irúfẹ́ ẹni tó bá fẹ́ jẹ́ ẹjẹ̀ǹtì tí yóò máa mójútó dúkìá ilé àti ilẹ̀ Properties Limited gbé kalẹ̀ ìgbékalẹ̀ yìí máa sọ àròyé kòsíkòsí di ìtàn àtijọ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí twenty six march two thousand and twenty two ló máa wáyé ní déédéé aago mẹ́wàá àárọ̀ ten a.m. tètè tẹ àtẹ̀ránṣẹ́ yes sí zero seven zero four triple zero four seven four zero zero seven zero four triple zero four seven four zero láti forúkọsílẹ̀ lọ́fẹ̀ẹ́ tàbí kàn sí wọn ní Rawlac Hub ìyànà church Ìbàdàn Rawlac Properties Limited ilé iṣẹ́ tó ń talẹ̀ talé tó ṣe é fọkàn tán ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí tún ti kó o nítorí pé àwọn ìyá jẹ́ olùpilẹ̀ṣẹ̀ pẹ̀lú Ọlọ́run ní àyànmọ́ àwọn ọmọ wọn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára ń pèsè àyè pípé fún àwọn ìyá láti dúró ní ìgbàgbọ́ kojú gbogbo ìpèníjà àti láti gbé àwọn ọmọ wọn sí iwájú Ọlọ́run àkórí ìpàdé àdúrà ti ọdún yìí ni ṣíṣe àgbédìde ìran tí yóò mú àyípadà rere bá àwùjọ àgbáyé raising a world changing generation àwọn tí yóò jíṣẹ́ ìránṣẹ́ ni Apostle Sunday Popoola Reverend Mrs. Ọmọ́wùmí Popoola Pastor Etin Bassey àti Pastor mrs bùnmi onílùdé ọjọ́ ìpàdé ni ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún tá a wà yìí ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ ibi ìpàdé ni ìjọ wocom one faith drive wocom road onírèké GRA ìbàdàn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí ó pọn dandan fún gbogbo obìnrin láti wá gbàdúrà fún àyànmọ́ àwọn ọmọ wọn. ọlọ́run ó jẹ́ àrẹ́sìn ọmọ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákà létí àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọ yákà wà ní quarters four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládojúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. People's Restaurant ó yẹ jẹ́ ká lọ. ká lọ jẹun níbẹ̀. oúnjẹ àjẹpọ́nú la. ká lọ jẹun níbẹ̀. oúnjẹ tó dùn oúnjẹ tó dọ́ṣọ. ká lọ jẹun níbẹ̀. fàájì àtàyò tó gbogbo ayé la jẹ ní Monday tó ń bọ̀ yìí. nígbà tá a bá ń ṣí restaurant Ripples tuntun tá a ṣe ṣàgbékalẹ̀ sínú Celebrity Lounge ládojúkọ Fúlùkù Bódìjà Ìbàdàn. gbádùn ẹ̀mí ẹ̀ pẹ̀láwọn oúnjẹ àdídùn lọ́lọ́kùn òjọ̀kan. Restaurant tá a fẹ́ ṣí ní Bódìjà ní Monday jàjẹyó àjẹgbádùn tó sì fi nǹkan mímu tó o bá fẹ́ràn lé yàtọ̀ sí yun àwọn gbajúgbajà amúlòdùn lájọ jókòó jẹyé papọ̀ lọ́jọ́ kìíní oṣù kejì ìyún monday tó ń bọ̀ yìí nínú ripus restaurant tá a fẹ́ sí sí celebrity lounge ládojúkọ fúlùkù bódìjà ìbàdàn mọ́sí gbàgbé pa wà ládojúkọ heritage mall ní dùgbẹ̀ olympus lọ́dọ̀ ọ̀nà àti nínú bowe university níwò zero eight zero five nine one five nine seven two two ripus restaurant oúnjẹ àdídùn àjẹpanu tó kí. Fifth restaurant lèmi àti jẹun o. Ká lọ jẹun níbẹ̀ òru méje olóṣù kẹtakẹta irú àkókò báyìí ọlọ́run adé ní ìyàjà ó bàbá mo ra àánú gbà ló fẹ́ ṣe wọ́ndà. ó yẹ gbogbo aládùúrà ní christ apostolic church òkè ìmọ̀lẹ́ ayọ̀ ọ̀dọ̀rì ìwọlé ọ̀ṣun state nínú ìpàdé kọ́tàlí program tó máa ń wáyé yẹn ní oṣù kẹtàkẹtà nínú ọdún òru méje seven vigil bẹ̀rẹ̀ ní sunday thirteen títí di sunday twenty of march àkórí tó sì irú àkókò báyìí irú àkókò báyìí ni ọ̀rọ̀ ayé rẹ̀ ṣe tá àti dayọ̀ tètè máa bọ̀ wá gbàdúrà níbi prophet isaac oyeyemi oh, oh, alibaba pastor felix ọlọ́ọ̀lùwà ọmọ wòlíì prophet ben fagbawale evangelist sunday kọ́láwọlé àdàbà evangelist paul akínmọ̀yẹ̀wò ọmọ bàbá fìtínà àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí pẹ̀lú bàbá olùgbàlejò evangelist adélíyà jàó bàbá mọ̀rẹ́ ànúgbà nígbà tí bàbá olùgbàlejò àgbà prophetess and evangelist rachel tẹ̀míládé àjàó ìyá ìmọ̀lẹ̀ bẹ̀rẹ̀ ní agomọ̀kànlá àbọ̀ àṣálẹ̀ ìwọ náà wá darapọ̀ ní christ apostolic church ọ̀kẹ́ ìmọ̀lẹ̀ ayọ̀ ọlọ́run ṣògo odò rí ìwọlé ọ̀ṣun state lẹ́yìn àdúrà yìí wàá gbọ́ lọ́wọ́ lọ́wọ́. On behalf of the Oyo State Government, the Ibadan Urban Flood Management Project hereby announces to residents and road users around Akpate Water in Ido local government area that the Akpate Samong Covered will be closed to traffic from Saturday, the 12th of March 2022 for reconstruction. The reconstruction work, which is part of the ongoing flood control project in Ibadan. As a result of this, the existing covered on the Alapata stream at Akpate Samong area will be closed to traffic on Saturday, the 12th of March 2022. The reconstruction work will take about two months. While the work is ongoing, motorists and commuters from their Wharton axis are to use Papaduro Tolu Road by the Clinic Junction and exit at the Colony Junction. Commuters from Sango Ijokodo Ibadan Polytechnic axis should make use of the Market Junction as entry through Papaduro Tolu to exit at the Clinic Junction. The police station road will also serve as an entry and exit route. A footbridge has also been provided for pedestrians' movement by the covered. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure successful execution of this developmental project for the benefit of all. IUFMP P. Send to fly. gbogbo ọmọ bíbí ìlú ìbàdàn a kú oríire o. fún ti ọba wa tuntun. sẹ́nitọ̀ dr mọ́sùdì ọlálẹ́kan ìsọ̀lá balógun aliwo gẹ́gẹ́ bí olùbàdàn kejìlélógójì ńlẹ̀ ìbàdàn ọba àlí òkùnmádé kejì bàbá ẹ kú oríire o. ẹni lọ́mọ sọ̀hún lógbòmọ̀sọ ọmọ jójú oró àkàndéhùn sọ ọmọ tìtìlẹ́fọ̀n tó lọ́mọdé kákò ọmọ òbíríbìrí erin fagbára dáná kádẹ́pẹ́ lórí o kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí àṣẹ ọpẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ́ odò kẹrin àsìkò yín ó tù wá lára o gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ẹnjìnì ìyá olùsèyí abíọ́dún mákindé pẹ́ ṣé o torí bẹ́ẹ̀ àṣà lọ́balọ́ba alẹ́ ìbàdàn kódo ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ o alága tá a dìbò yàn ní ìjọba ìbílẹ̀ ìbàdàn náà ọ̀nàrẹ́bù yusuf suwaib ọ̀làdàyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí àgbà ló ń kí gbogbo ọmọ ìbàdàn pé a kú oríire o. balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn. ẹ káàbọ̀ láti ojú ọjà fresh náà ń pè bí one zero five point nine ilé orin nìbàdàn ojú ìwé kẹfà ìwé ìròyìn saturday tribune mo pé bá a bá ti dé látọjú ọjà ká máa lè ṣòó ní ìpínlẹ̀ ọ̀ṣun mọ̀ ní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ó ní ìyàwó ọmọlúàbí o ìṣẹ̀lẹ̀ wọn kò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lánàá wọn ní ilé ẹjọ́ gíga eléyìí ti ṣe ti ìpínlẹ̀ ọ̀ṣun kan tí ń bẹ ní ìlú ìjẹ̀bújẹ̀ṣà òun náà ni adájọ́ ọbẹ̀ adéyínká adéríbigbé ti gbé ìdájọ́ kalẹ̀ gbẹ̀ẹ́ lélẹ́yìí tó fi sọ pé kí wọ́n mọ̀ tún sọ pé ẹnikẹ́ni òun náà ni ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP nínú ìbò gómìnà ìpínlẹ̀ náà mọ́ ò lẹ́yìn ọmọọba Dọ̀tun Babayẹmí o eléyìí tọ́jà wípé wọ́n yàn nínú ìbò abẹ́nú ó ní òun gbé ìdájọ́ ìkalẹ̀ níbàámu pẹ̀lú ẹjọ́ tí wọ́n sún wá sí iwájú òun ni o wọ́n ní ọ̀rọ̀ ti wáyà bá méjì ọmọ ìyá panagan pẹ̀lú ìdájọ́ eléyìí tó gbalẹ̀ gbẹ̀ lánàá yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní bí ó sì jẹ́ pé adájọ́ ń ké sí àjọ INEC wípé ọmọọba Dọ̀tun Babayẹmí òun náà ni kí wọ́n mọ̀ rí o gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àdíje dupò gómìnà fún ẹgbẹ́ òṣèlú PDP wọ́n nílé tó jẹ́ pé kò tí ì ju wákàtí mẹ́rìnlélógún lọ tó jẹ́ wípé ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé e ìwé ẹ̀rí pé ìwọ gangan ìní ọmọ oyè tó jáwé olúborí o nínú ìbò abẹ́nú tẹ̀gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbélé sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè lọ́wọ́ wọ́n ní tòun ti ẹjọ́ eléyìí ti adájọ́ Adéríbigbé tó wá dá yìí o ọ̀rọ̀ ti ń yàbá méjì yà pọnà gan nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun ojú ìwé kẹfà ìwé ìròyìn eléyìí ti ṣe Saturday Tribune níròyìn yẹn wà. ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ètò ọ̀gbìn nílẹ̀ yìí ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà bàbá olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n rọ gbogbo àwọn ọ̀dọ́ wípé bí òjò ti ṣe sálulẹ̀ yìí ẹ̀yà tètè lọ rèé wá nǹkan ti bọ́lẹ̀ fún gbogbo nǹkan tó bá jẹmọ́ jíjẹ kí nǹkan èrè oko kó lè túbọ̀ pọ̀ fún aráàlú ní rírà àti ní jíjẹ nígbà tí ń sọ̀rọ̀ nílùú abẹ́òkúta olóyè olúṣẹ́gun ọbásanjọ́ lákòókò tí wọ́n ń gba àwọn ọ̀dọ́ kan lálejò láti lè bá sí ní etí ní ìlànà ti àgbàlagbà iná ni ìlà àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ní làwọn lọ́yẹ̀ wọ́n pé bàbá wípé òjò ọdún yìí tí ó ń kọ́ alùkù àwọn ọ̀dọ́ bá lè ṣe àmúlò rẹ̀ oúnjẹ yóò pọ̀ dáadáa wọn ló wípé ẹ̀rí ń báyìí bí tí n ò fi ètò òṣèlú nìkan ṣe àti àwọn iléeṣẹ́ tí mo dá sílẹ̀ bí ó ṣe pé ètò ọ̀gbìn ngangan ni mo fi ń ṣe ọrọ̀ ajé ọmọ nínú ìwé ìròyìn ti Saturday Sun tó jáde fún tòní. ẹ jẹ́ wá sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune níbi tó ti jẹ́ wípé ẹgbẹ́ Afẹ́nifẹ́re tòun ẹgbẹ́ PANDEF ti Ohanaeze àti NBF wọ́n pé gbogbo wọn pátá òun náà ni wọ́n mọ̀ ti gbé ohùn sókè sọ̀rọ̀ sókè lẹ́yìn tí wọ́n fi ń pe àwọn tún ń fi òté lé o. So n tí àwọn fẹ́ ni àwọn fẹ́ àwọn sì tún fẹ́ lójú kẹ̀kẹ́kẹ́ o èyíkéyìí ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tó bá ti jẹ́ wípé kò fi à ń jẹ ipò ààrẹ tíkẹ́ẹ̀tì rẹ̀ kó gbélé ẹni tó bá wá láti ẹkùn gúúsù lọ́wọ́ nínú ìbò gbogbogbò tọdún 2023 tí ń bọ̀ yìí wọ́n ní kí ẹnikẹ́ni kí wọ́n má ṣe bẹ́ẹ̀ kí wọ́n má jẹ́ kí àgbò kó gbéwé irúfẹ́ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ jẹ́ o wọ́n ní èyí gangan ni wọ́n fi léde níbi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe lólùlù orílẹ̀-èdè yìí ti ṣe Àbújá wọ́n ní ìparí ìpàdé ọ̀hún ibẹ̀ ni wọ́n ti buwọ́lù tó pé olóyè Dr. E.K. Clark olóyè Ayọ̀ Adébánjọ àti dókítà Pogu Bitrus àti ambassador O.K.